وأشهد أن سيدنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته والتابعين له بإحسان إلى يوم الدين وبعد اتقوا الله عباد الله واعلموا أن تقوى الله تعالى غاية منشودة في جميع التكليفات من آيات المسلم بليل معية بليل معية الله بنصره وتوفيقه ومن ذلك قوله تعالى فمن اعتدى عليكم فاعتدوا عليه بمثل ما اعتدى عليكم واتقوا الله واعلموا أن الله مع المتقين فمعية الله تعالى عبارة عن توفيقه ونصره على المتقين ثم أما بعد يا عباد الله فقد سبق إليكم بعض آداب الصيام التي يستحب للصائم أن يراعيها شيء القف عن اللغو والرفث وناوئهما مما يتنافى مما يتنافى مما يتنافى مع الصوم كما ثبت أن النهي عن ذلك عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا كان يوم قول أهلكم فلا يرفث ولا يسخط ولا يجأل فإن شاكم آل أو قاتل فليقل إني صائم متفق عليه عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به فليس لله آجة في أن يدع طعامه وشرابه أخرجه البخاري وغيره ومن آه، الجود ومدارسة القرآن كما ثبت ذلك من الحديث عن ابن عباس رضي الله عنه قال عن النبي صلى الله عليه وسلم أجود الناس بالخير وكان أجود ما يكون في رمضان حين يلقاه جبريل عليه السلام يلقاه كل ليلة في رمضان حتى ينسلخ يعرض عليه النبي صلى الله عليه وسلم القرآن وإذا لقيه جبريل عليه السلام كان أجود بالخير من الرجل مرسلا متفق عليه ومن تعجيل الفطر فقد رقبنا رسول الله صلى الله عليه وسلم بذلك عن سعد بن سعد عن آه، رسول الله صلى الله عليه وسلم قال لا يزال الناس بخير ما أجل الفطر متفق عليه أي عند البرود مباشرة وليس قبلها ومنها الفطر بما تيسر مما هو مذكور بهذا الحديث عن انس رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم يفطر على رطبات قبل ان يصلي فان لم تكن رطبات فعلى التمرات فان لم تكن اتى السوات من الماء اخرجه ابو داود والترمذي ومنها الدعاء عند الفطر من غير تجاوز حتى تعجيل الفطر عن ابن عمر رضي الله عنهما قال كان رسول الله صلى الله عليه وسلم إذا أفطر حال ذهب الدمع وابتلت العروق فثبت الحجر إن شاء الله أبي رسول الله وسوى kúrò lọ́dọ̀ ṣẹ̀tàn ẹni ẹ̀kọ́ ẹni èdè lẹ́yìn tí ó túbà wa tèmi náà tún gbéra sọ ọlọ́wọ́ ọba tó yẹ kó náà ni ọba tó tẹ̀lé kárí gbogbo ayé ọlọ́wọ́ ọba yìí bákan náà òun lọ́ba tó ṣe pé ó bá ti jọ́ ògbé ilé alìkìyàmà òun náà ni ó ta ẹnì kọ̀ọ̀kan tó lẹ́tọ̀ọ́ sí ẹ̀ tí ó gbà wá kẹ́ ẹ̀rí làwọn àti sọ pé ọba àjọkẹ́ ayé ọba àgbàkẹ́ ọ̀run tó bá ti jọ́ ògbé ilé alìkìyàmà. ìkẹ́ tí ó fi bá wa lò ọ yàtọ̀ sí kẹtàyé torí pé kẹtàyé ọlọ́ ẹ̀gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tá a bá wa ìnáàmù sáàbì sọ ni wọ́n ní wọ́n sọ ń bí ìkan lọ́rọ̀ wọn ọ̀nà bí wọ́n bá sọ̀rọ̀ yẹn wọ́n ní yẹjúdù lóṣùdù sí gáyà bá ti ju a yàmú tó lè ó tó sí gáyà bá ti ju a abẹ́rẹ́ta. ẹ ní kínyàn tó nípa lé ìkẹ́mẹ́ tẹ́bí ó sì máa pa nínú gbó wà láàmú bọ́ọ̀lù yà fúlù ó lè bẹ́ẹ̀ni ẹran àgbò ẹran tó dùn gbogbo oríṣiríṣi ẹran ẹ̀ sì rí ti alìkìláàbù ẹ̀sì ní fẹ́ ajá ń tiẹ̀ wọ́n máa fà á ya wọ́n máa jẹ́ ń tiẹ̀ abẹ́rẹ́ ìgbà. ó túmọ̀ sí pé ebi ọ̀pájá ṣùgbọ́n wọn ó ti nípa lé ìkáná tó ebi ó sì máa pa abẹ́rẹ́ ìgbà. ebi ọ̀ máa pa sí ni wọn bó ti nípa lé ìkáná tó abẹ́rẹ́ orí ìdí eléyìí ó ti wá rí ọ̀hún. ọ̀rọ̀ ayé nìyẹn ẹni tí ń ṣe tọ́lọ́run láyé bí ayé lè máa wò fẹ́ ah, kódà táyà rẹ̀ yóò tún máa ṣe mistake látara ẹ̀ ó sì lóhun ṣe tọ́lọ́run báyìí ó náà pa ní òkò ní òkò gbogbo ẹ̀ náà ò bára wọn ẹlòmíì. àwọn yóò tún wá ṣe ilé ìgbésẹ̀ kan náà ló fi lòun sẹ́ẹ̀ abẹ́rẹ́ta eléyìí wọn láyé ẹni tó ń ṣe kan lọ́rùn ó lè má rí tó bẹ́ tó láyé tòyé ṣùgbọ́n iye òtúmọ̀ sí kóun náà ọlọ́run ọ̀kẹ́ gbogbo wa pọ̀ láyé ẹni tí wàá ń fẹ́ ọlọ́run ọba ẹ̀sùn máa rí yóò máa lo oríṣiríṣi mọ́tò tó wù ú yóò máa kọ́lé bí ẹyẹ yóò máa náwó bí ẹlẹ́dàá gbogbo àwọn nǹkan wọ̀nyí kò túmọ̀ sí pé ìyẹn lọ́wájú jẹ́ ni eré láyé bí kò jẹ́ sí pé eléwọ̀n ara jẹ́nẹ́rà kẹta ayé nù. torí àwọn jẹ́nẹ́rà kẹta ayé náà ní ó ń bá gbogbo àwọn ìwà náà lájẹun gbogbo àwọn náà láàmú alẹ́mọ̀jẹ́ tó ẹ alẹ́jẹ́ jura wa lọ alẹ́jẹ́ tó dáa jura wa lọ ṣùgbọ́n gbogbo àwọn náà láti jẹ. ìbọn wa jẹ́ jẹ́nẹ́rà gbogbo ẹ̀ òun ni atẹ́gùn náà gbogbo àwọn ìlàjọ́ bá atẹ́gùn dínú gbogbo wa náà lòjó ṣe ń rọ̀ sí gbogbo àdúgbò wa atẹ́kùn ọmọ ajá fẹ́ sílẹ̀ nìkan kọ́lọ́fẹ́ sílẹ̀ lómìn ara ìfẹ́ ṣayé nìyẹn ọlọ́run ọba yìí náà ni orúkọ rẹ̀ yìí náà láti bẹ̀rẹ̀ oṣù àwa tèmi pàdúgbò bọ́lá ọba náà yìí ya mọ̀ alálágbára mọ̀ lóhùn nìkan o apé tóbi abàbàrà ẹ̀ bẹ́ẹ̀ láti wá ní aláforíjìn àwọn wa ní olùrànlọ́wọ́ àwọn aláforíjìn afẹ́rẹ́ àwọn tó bàjẹ́ wa fẹ́dọ̀ rẹ̀

àwọn mọ̀mọ̀ dájú púpọ̀ ọlọ́run ọba yìí òun náà lọ́ba àwọn ẹni àná òun náà lọ́ba àwọn ẹni òní ó tún dọ̀la òun náà ní ọmọ ìjọ lọ́run lọ láéláé. bákan náà àwọn adájú panẹ́lúwa Muhammad ẹrú ọlọ́run ni òjíṣẹ́ ọlọ́run ti ní pẹ̀lú iṣẹ́ ọlọ́run ìjẹ́ ọlọ́run kó mọ bá níbi náà kó mọ bá wọn sọ ábà rẹ̀ kó sì mọ bá gbogbo ẹja lọ fẹ́ ọlọ́run kí á bẹ̀rù ọlọ́run ẹ wá jẹ́ àlọ́ mọ̀ yìí pé ìbẹ̀rù ọlọ́run tá a sọ yìí òun náà ni àfùntà ọlọ́run bá lè fi ọlá retí lọ́wọ́ gbogbo ẹ̀dá tó bá ti dé ìwọ̀ kọ́lọ́run gbogbo ń tọ́lá ní àṣẹ láyé kò sí tọ́lá ká mú bẹ̀jú ká ti kí ni òkú ọ̀rọ̀ ìwọ̀n ọlọ́run ọba lọ. ìbẹ̀rù ọlọ́run ọba yìí ọlọ́run ọba lè fi ọlá retí

bí oṣù rojab àti àwọn oṣù ọ̀wọ̀ yòókù bí oṣù hajj àwọn ọba ọlá ní láwọn àkókò wọ̀nyí abẹ́rẹ́ àwọn oṣù wọ̀nyí dòlèkwádà dòlè ìjà àti muharram àti rọ́jà àwọn oṣù mẹ́rẹ̀ẹ̀rin yìí ọlọ́ọ̀bà àlejò ọlá ànábì ní ọlọ́ọ̀bà àlejò ọlá ṣe ní oṣù ọ̀wọ̀. bẹ́ẹ̀ bá ń jagun lọ́wọ́ ńgbà náà ẹ̀dá ogun jíjà dúró bẹ́ẹ̀ bá wá dá ogun jíjà dúró báwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n bá tún wá jà mú yín lásìkò kẹ́ẹ̀dì ní kò sógun tí wọ́n bá tún wá kógun wá bá yín ẹ̀yin náà kógun dà wọ́n. ọlọ́wọ́ bá àlejò ọlá ní kéde o ọlọ́wọ́ àlejò ọlá wá ní gbogbo ẹni tó bá kọjá àlàlé yín lórí ẹ̀wẹ̀ wá hùwà àmọ́ àwa náà máa ń múra kalẹ̀ ṣe gbogbo ẹni tó abẹ́rẹ́ kí ni gbogbo ẹni tó abẹ́rẹ́ kọjú ìjà sí wa ni gbogbo ẹni tó abẹ́rẹ́ kọjú ìjà sí wa àwa náà ó gbìyànjú láti dìfẹ́ǹdì ara wa ó dàbí tá a ti ń dìfẹ́ǹdì ara wa yìí tó bá lọ jẹ́ sí tẹ́tẹ́ ó sọ̀rọ̀ ọba lọ ti jẹ̀kú ọ̀rọ̀ lọ́dọ̀ àwọn àbá rẹ̀ tó ṣe nípa àmọ́ mọ̀ pa. ó gbé lápẹ̀jú ẹnìkan fẹ́ yàn máa ọwá ń lọ́bàá máa lọ́wọ́ bí tó ti ń lọ́wọ́ máa lọ́wọ́ ìgbẹ́yìn ìjọba pa nínú òfin the last down ó ní ẹ̀sẹ̀ pọ̀ pààyàn torípọ̀ ó fẹ́ pa ọ́ lójú fẹ́ di ààrẹ àwọn nǹkan wọ̀nyí ọlọ́run balẹ̀ tí ọlá jẹ́ àmọ̀ ìfẹ́ ní ọba kọjá àlàlé wa lórí káwa náà ká kí ni o káwa ṣe déédéé bó ti ṣe fún wa káwa náà ò ṣe fún un ọlọ́run wa sọ fún wa yìí pé ká páyà ẹ̀wọ̀n kámẹ́wọ̀n àìsí gbogbo bí nǹkan pátá lọ́wọ́ bá àdìsọ́lá ti dúwe kí ni o ọlọ́run fún wa ọlọ́run yẹn àwọn ọlọ́run ẹbẹ̀rù wọn ọlọ́run wá lọ yìí pé gbogbo ẹni tó bá ti ń pẹ́ ọlọ́run ọlọ́run bá àdìsọ́lá ọmọ ọ̀fẹ́ pẹ̀lú ẹ̀ wọn àbá wa ni tí ń tẹ́ ọlọ́run ìjẹ pẹ̀lú ẹni ọlọ́run òun náà ni wípé ọlọ́run ọmọ àbúrò ẹni bẹ́ẹ̀ ṣe déédéé wọ́n náwó ọwọ́ rẹ̀ ọmọ tó báwọn kan fà fà fà fà fà tọwọ́ tí wọ́n tó bóun bá ti náwó sí rẹ̀ ni o. bákan náà ọlọ́run máa ràn lọ́wọ́ báwọn kan dojú kọ́ ọ́ kọ́lá àfẹ́ fèsì ẹ̀ ọlọ́run bá lè fi ọlá ní ọmọ jìjà rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn sábà láwọn àdájú kọ́. ilẹ̀ tó bá rí bẹ́ẹ̀ kémi náà jó náà jó

agbára tó ju agbára lọ òun náà nípa ọ̀bẹ̀rù ọlọ́run tó bá ti lè bẹ̀rù ọlọ́run agbára àgbà tó fi hàn o torí pé gbogbo agbára agbára ọlọ́run ọba ni ọlọ́run ní tó bá ti lè bẹ̀rù ọlọ́run òun ọlọ́run ọbọ̀ mọ̀ wà bá ti náwó sí ọwọ́ ọmọ tó nítorí bá ti náwó sí sáárì ká ọ lójú sí fún àmì náà torí lè ah, náà máa

látara eléyìí ètò kálukú wa náà jẹ́ olùbẹ̀rù ọlọ́run lọ́kàn káàdì kọ̀ọ̀kọ̀ ká lè máa rí àrùn sí ọlọ́run bá ń gbogbo gbà. lẹ́yìn eléyìí àwọn jàmbá mùsùlùmí láàrín pé máa ń pàtó ṣáájú àti kára wa sọ̀rọ̀ lórí àwọn díẹ̀ nínú ẹ̀kọ́ ààwẹ̀ eléyìí tí ẹ̀sìn fẹ́ fún gbogbo ẹ̀sìn wa ń gbàwẹ̀ kó máa sọ ọmọ òun náà ní ká kóra wa níjànú níbi àwọn ọ̀rọ̀ ìsọkúsọ naa níbi àwọn ọ̀rọ̀ tó ṣe ọ̀rọ̀ bàjẹ́ ni ọ̀rọ̀ àlùfàǹsá dàbà àwọn ní ọ̀rọ̀ àlùfàǹsá tẹ̀ pé àlùfàǹsá ọ̀dẹ́ lágbáwá náà ọ̀rọ̀

láàrin kọjẹ pé láàrin ọkọ ìyàwó ni wọ́n máa sọ láwọn ọ̀rọ̀ tó máa ń lídì sí gẹ́gẹ́ bí ìbálòpọ̀ àbí àbí àwọn ọ̀rọ̀ sọkúsọ àwọn nǹkan wọ̀nyí ká jìnà sí ní ń lọ́wọ́ èyí máa láàrin àwọn onímọ́tò láàrin àwọn ọlọ́kadà láàrin àwọn oúnjẹ ọwọ́ dáadáa wọ́n máa sọ̀rọ̀ àwọn

abájọ kóra wá ń jánu bí sọkúsọ nínú àwẹ̀ ìjà kóra wá ń jánu náà lẹ́yìn ìpàwẹ̀ bá tán o bákan náà níbi tó sọ fún wa àníbi ẹni tí ń pàwẹ̀ máa pariwo tó ẹ̀rí ẹ̀mọ̀ wá jiyàn lórí ọ̀rọ̀ tí ò ní jùmọ̀ àní rárá mọ́tò blue nílò mọ́tò rẹ̀ jì ìwọ ni wàhálà ni mọ́tò blue àníṣẹ́ aṣọ aṣọ tó wọ̀ ní ọjọ́ ọdún kékeré lọ́dún látọ̀ lọ òkú kọ́ lélẹ́yìn àgbàgbé ìnáwó máa tọ́ lápá kí lọ fẹ́ gbà bẹ́ẹ̀. ẹ wà máa parí yàn lórí tí ò ní túmọ̀ ẹ máa jà mọ́ ara yín ẹ máa wá ó kúrò padà ní ìdí tẹ máa jà lẹ́ni tí ń gbáwẹ̀ tí ò dáwẹ̀ ní gbogbo àwọn kan ọ̀yọ́ ká jìnà sí i. bákan náà gbogbo àwọn ìwà ásìlù jàìlì àwọn ìwà ìmọ̀kan ṣáájú gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn ọ̀wọ́ ìwà tó gbábùkù bá mi tó jẹ́ mùsùlùmí ajínlẹ̀ sínú àwẹ̀ kọ́ bá lè ní ládáwẹ̀ báwo bá tún wá lọ sí náà ó dà mẹ́rin gba lé mi pé sẹ́nìkan bá bu ọnú àwẹ̀ àbẹ́nìkan bá lóun ọ̀bọ ọjà ìwọ sọ fún mi pé èmi ń gbá àwẹ̀ o aláwẹ̀ lè mi o pẹ̀lú gbogbo àwọn ìtumọ̀ tó lè túmọ̀ sí lọ́dọ̀ àwọn àbá ṣùgbọ́n ìtọ́jú ẹ̀kọ́ kó ìsọmọ pé náà rẹ̀ lọ wà pé gbogbo ń jẹ́ ìwà ìjà ìwà ìwà ẹni àwọn ọ̀rọ̀ lọ́wọ́ sí nínú àwẹ̀ eléyìí ló túmọ̀ sí eléyìí ló túmọ̀ sí ń gbá àwẹ̀ lódodo bákan náà eléyìí wá sọ̀rọ̀ bá àbúrò bákan náà bọ́lọ́ba ẹni máa jẹ́ ìyé ìgbé ó tún ti tẹ́tọ̀ ọlá níbi sọ pé ọlọ́wọ́n bá àlejò ọláwò ní wọn fi ṣe àwọn oúnjẹ tí ò jẹ omi tí ò mu o nígbà tó kàn lórí parẹ̀ lásán ni kọ́lọ̀ǹkọ́ làwọn bẹ̀. bákan náà nínú àwọn nǹkan tí ẹ̀sìn fẹ́ bá láwẹ̀ òun náà ní kápọ̀ ní ìmọ̀ àtọrẹ ó mà dépò pé nínú àwọn ẹni rè ṣáájú bí wọ́n bá fẹ́ sọ àwọn ọ̀rẹ́ kan wọ́n máa tẹ̀ àwọn sọ́dá kọ̀ọ̀kan o àwọn tó bá ti wá àwẹ̀ nígbà tí wọ́n tún máa pa ìlì ọrẹ títa àjọ lọ́tọ̀ ni wọ́n máa wá gbìyànjú kó lè pé ní Ramadan àwọn tó tọrẹ púpọ̀ tó gbé ládàá ní Ramadan tó máa ń pọ̀ jọjọ lásán lọ. olókùnrin àti ìjọba pé nínú àwọn orílẹ̀-èdè ní ìlàgbáyé tọ́nà tó ní kẹ́sìn òfin yé jù báyìí lọ ẹ̀ẹ́dì ní pé gbogbo onú mọ́sálásí kọ̀ọ̀kan láti dé mọ́sálásí ni kò nídìí ọjà náà ọ̀jẹun sínú. tàwùrù máa wá mọ́sáàtì ni ó tàwùrù láì nínáwó olùkókèrè àwọn táwọn ń wá àwọn ti gbé wá báwọn èèyàn àwọn ti gbé wá báwọn èèyàn táwọn ń wá àwọn tó jẹ́ wa àbá àwọn ọ̀rẹ́ wa ó wa míì a máa sọ fún táwọn ti kẹ́kọ̀ọ́ wọ́n ní káwọn ti àwọn máa bẹ àwọn báyìí ní pé lè láyà rẹ̀ àìlà fi rẹ̀ lè torí ọlọ́run ọ̀pọ̀lọ́run fi ọ̀ dákùn wá sínú lọ́dọ̀ mi wá sínú lọ́dọ̀ mi èyí tó tó kalẹ̀ ṣe àtọ̀kẹ́ àwọn ọmọ wa àwọn

gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó júwe ọrẹ títa nú àwẹ̀ wọn náà tí wọn náà ní ọba ti ya ohun lọ́jọ́ lásán ya ohun nú àwẹ̀ o ó tẹ̀ dúpẹ́ ohun jẹ́nẹ́rálẹ̀ èyí ṣe lúrò ní mùsùlùmí o mùsùlùmí máa yán tí máa ni ìyẹn làdí sábà ti wá wa lórí ká máa tọrẹ láti tún máa ka

ní gbogbo orúkọ ká nínú oṣù ọ̀lọ́dọ́rùn láti ìdí nínú wọ́n rọ́rọ̀ lẹ́bí ọkà àrùkọ̀ láyé fún ìdí tí wọ́n wá wá rèé tó fi rọ̀mọ́dọ́rùn parí àlẹ́bí ọwà máa ka nínú Ramadan ó bá ń ka lọ́jọ́ lásán ó gbọ́dọ̀ tó lé sínú Ramadan o. Jibril wá wà ànábi ọmọ aka àlùkùrá nìkan bákan náà ànábi ó tún wá lé fún lọ́rẹ́ títa lẹ́yìn tó sọ yípa kọ́là Jibril fi ọrẹ náà ó fi jọ gẹ́gẹ́ bí ká sọ yí pé atẹ́kùn tó yára pé yàrá ń fẹ́ bẹ́ẹ̀ làrẹ́ nìkan máa ń tọrẹ ànábi lọ́ra ń bí ọrẹ rẹ̀ ànábi àtọrẹ lọ́pọ̀lọpọ̀ ìwọ náà lọ́kùnrin lóbìnrin wa ìjà pọ̀ lọ́rẹ́ títà ìwájú ọlọ́run ọba. bákan náà nínú àwọn tí rọmọdọ́rin tó fẹ́ fún wa lọ́kùnrin lóbìnrin wa nínú ẹ̀ náà ni ká máa kájú túnú báwa ń gbàwẹ̀ bọ̀ látàárọ̀ lásìkò sínú bá tó ẹ̀yà jáde pè sínú. àlejò tí wá lójú kòkòrò eléyìí púpọ̀ tó bá bá ń gbàwẹ̀ látàárọ̀ lásìkò sínú bá ti tó ẹmọ ìjà máa sínú lásìkò tó yẹ ká sínú. kèsèkèsè tó wá wà nǹkan

Ànábì sallallahu alaihi wa sallam Ànábì sọ fún wa pé àwọn èèyàn oníṣẹ́ wọn ní kò tí wọ́n máa rí oore nígbà sínú nígbà bá tètè sínú láti sí sínú tó. Àbẹ́rẹ́ ìjọba ní ìsínú tá sọ pé káyé tètè sínú yìí òun nígbà tó òun bá wọ̀ pàá wọ́n ní káàkiri mọ́ sínú ọ̀yẹ́ káàkiri kò sí lójú tó rárá ìyẹn kọ́ o. mo bá sára dànù fóònù bá ti wọ́n kà á báyìí á máa sínú ìgbà náà eléyìí ni á máa ti gàrá dání wájú ọlọ́run. nínú ẹ̀ bákan náà láàbà sínú gbogbo àwọn ẹ̀kọ́ eléyìí mùsùlùmí gbọ́dọ̀ máa á máa sínú ọdún gbogbo ń tọ́ bá rọ̀ wá lọ́rùn nínú orú àwọn ìkẹta abẹ́ máa kà fún anú àdìsí gẹ́gẹ́ bá

yóò jọ bí gbà tí ò gbó tán rárá ó sì gbó gbọ́n yẹn nìkan ọ̀dà dídùn lòún bẹ̀. irú eléyìí alẹ́ máa ti sínú jàmá mùsùlùmí èyí jẹ́ ìkẹ́kẹ́ nínú ẹ̀d nínú ìwòye sí nǹkan tó lè sara láǹfààní tó ní kó nira lára ìran ìkánú tàbídùn báyẹn irú tàbídùn yẹn máa sara lóore yóò sara láǹfààní lẹ́nu ìjọba sínú gbogbo tó lè mú ọjọ́ ọkùnrin ó súnmọ́ àdéhùn sínú. ẹlòmíì ìjọba kan sínú báyìí kò lè ká gbogbo ní òun látàárọ̀ yóò wá ice yóò wá kẹjẹ yóò gbèrú. ká òun tún para rẹ díẹ̀ díẹ̀ òun para rẹ díẹ̀ díẹ̀ nù àti gbogbo àwọn ìka tó lè kópa lára bára ẹ̀rẹ́ ìta sọ nínú sẹ́mi tẹ̀síìlú ká ti sọ ń irin. nínú àwọn nǹkan tí ń ṣe lára nínú àwọn tí wọ́n bá ń pa sìgá ẹlò ló bá sínú sìgá ní ọkọ̀ ti sínú ó sì pa rẹ̀ díẹ̀ díẹ̀ mọ́ ti lọ sí ibi pé tí ìdájọ́ rẹ̀ nù fẹ́rẹ̀ pé ẹ bá wa ẹ bá wa pọ̀ gbogbo ẹ̀rọ lọ́wọ́ wa máa dá máa máa láyé ọlọ́wọ́ ń sọ ọ̀rọ̀ lóbi ní fún wa sìgá wọ́tọ̀ máa ń fà á ló fà á sẹ́nu lásìkò tí ọba sára bó ti sínú pé lálẹ́ kó wá wá kásìkò wáì kó wá tu ẹ̀fì rẹ̀ sílẹ̀ kó wá dé ma tó wá ní kọ́kọ́ jẹ́kẹ̀ ẹ̀fì kó jẹ́kẹ̀ akásìkò yẹn o lórí bí ó ṣe dúdú yẹn bẹ́ẹ̀ ni gbogbo àwọn ẹ̀yà ara tó ń ṣiṣẹ́ lára rẹ̀ bó ṣe dúdú díẹ̀díẹ̀ bó ṣe ń dúdú díẹ̀díẹ̀ nìyẹn wọ́n á dé pọ̀lọpọ̀ àwọn àgbà owó gẹ́gẹ́ bí wọ́n náà lọ wò ó gẹ́gẹ́ bí ẹni tó ní òun fi kàǹkà onírin òun fi ń fọ ayọ́ kàǹkà onírin láàrin fọ ayọ́ bẹ́ẹ̀ ni gbogbo ọtọ́ ọlọ́mọ nǹkan tó wà fi fọ ẹ̀ẹ́fì ìdànù máa ti fi kàǹkà onírin fọ ayọ́ ó ń pẹ̀lú ayọ́ bẹ́ẹ̀ ò ní láàkù kò ní fẹ́ jò bó ṣe ń fẹ́lẹ́ náà gbogbo wa tó yí pé wọ́n pa ẹ̀ẹ́fí sára wọ́n wá nǹkan tó ń fa àwọn ẹ̀fí wọn náà ni ó ọ wọ́n náà lọ wò ó tó ó rí kọ́ ọkọ̀ sí pé die young ìta die young tí ó ti kọ́ sí lọ́wọ́ rẹ̀ ó tún sọ báyìí àwọn àti náà ti dàgbà

ẹmẹ́jọ jẹ́ tó tún kó palára bá wa bá ti ń dáwẹ̀ bọ̀ látàárọ̀ ẹmẹ́jọ jẹ́ tó tún rán tó lè máa ní sọ́run kíákíá tó lè jẹ́ sábà fi ikú ẹni ẹ̀yà jìnà sí o irú tá àmẹ́bí máa fi sínú òun ní àmẹ́bí àjẹran gàbídùn tó ká ń pè ní tọ̀tọ̀ láì gàbídùn yẹn lọ pé gàbídùn tútù ni ó máa ń kó ẹnu díẹ̀ báyìí tí àmẹ́bí ọ̀rọ̀ wá ní ẹ̀ ń tò sí wà ní àmẹ́bí ọjọ́ ẹrú èyí tó kọ́ mọ̀ lọ́dọ̀ tiwa táwa náà Báwa náà bá jẹ rírù tọ́bá ẹbí támúrù kọ́nà lọ́dọ̀ tiwa náà. Báwa náà jẹ támúrù. Bàbá wa wà láàyè ibi tí ò ti sí támúrù. Bàbá fẹ́ mu ni ká mu ordinary water. Á sì rárá bù mu díẹ̀díẹ̀. Ètò kan fẹ́ sínú kọ́ wá gbé omi àgbé kẹfẹ́ rí. Ọlọ́mọ wa rọ̀ sí mọ́mọ́. Àtàwọn ti tún kárẹ̀. Ẹ̀dá kò jẹ mu ni náà. Ọwá mu ni kẹta. Ó rí pé ọrọ̀ kó tún ilẹ̀ tó bá bàjẹ́ kan Fún pé ara rẹ̀ ò lè gba fún olúkúlùkù nípa yẹn ẹ jẹ́ ká kẹ́kọ̀ọ́ pẹ̀lú àwọn ọ̀rọ̀ anẹ́bì wọ́n là anẹ́bì ọ̀rọ̀ abu ẹ̀bùkún ọwọ́ báyìí lára ẹ̀bùkún pẹ̀lú lọ́la àbùkún ọ̀rọ̀ yìí tí ọ̀la fi sínú tí ọ̀bá rí òsọ̀ báyìí àbí kò sí tàbí náà anẹ́bì tó fi sínú nìyẹn wọ́n náà kẹ́kọ̀ọ́ pẹ̀lú eléyìí wọ́n náà bá rí àwọn tàbí nù wọ̀nyí àwọn náà lè mú mi tó sábà mú mi ó tún lẹ́kọ̀ọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ wọ́n ti sábà mú mi náà káwá ti gbómi tó lọ́wọ́ ọ̀rọ̀ díẹ̀ tí ò gbóná sí ègbómi tó tutù èyí gbogbo náà ń pọ̀ kò sì tún gbómi tó tutù gbogbo ọ̀tọ̀ ọ̀nà wáyé kan làkàgbà àìgbọ́ ah, lórí ti mú ìgbà ah, ẹ̀yà kan kí ẹ̀ sọ èèyàn fẹ́mi láwo àríkí sáàmù àìsí wọ́ta ẹ̀ ọkọ̀ ara rẹ̀ díẹ̀ díẹ̀ ni wọ́n tó fún ara rẹ̀ lọ́bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn onímọ̀ ìjìnlẹ̀ pẹ̀lá kan gbọ́ ìpalára wo láìsí wọ́ta ń kó bára wọ́n sọ ya ìka oríṣiríṣi tó máa ń kó wá fún ọ nípò wọ́n sọ ya ìsan oríṣiríṣi ń kó wá nínú ara oríṣi ẹlẹ́ni àwọn ẹ̀kọ́ rèé nínú táàmà bí jìnà bákan náà nínú ọ̀ntọ́ ya aláwẹ̀ láti máa ṣe nínú àwẹ̀ òun náà ní kápọ̀ ládùn àṣìṣe pápá jùlọ ń pè àwọn abẹ túnú ẹjá máa bẹ lọ́run lórí àwọn ìṣẹ́ta tí ń lé lọ́wọ́ wò sí ìtẹ̀ nínú àwọn kẹta jẹ̀mọ́ mùsùlùmí

níbi rọ̀mọ̀dọ́nù tí ń bá látàárọ̀ ọlọ́run lákòmọ́tò ní dáadáa rẹ o fún mi ní àwọn ẹ̀san tó pé ẹ̀sùn gbà lórí pé mo ń bá rẹ rọ̀mọ̀dọ́nù jẹ̀mọ́ mùsùlùmí àwọn eléyìí nínú àwọn ẹ̀kọ́ ọ̀rẹ́ ká mọ̀ nípa àwẹ̀ dáńkà tí ládàá ó fi kún níwájú ọlọ́run orílẹ̀ aláhùnmá àrínà àkọ̀hákọ̀ wọ́n tó kọ́nà tìlà wà á rìnà lè bàtìlà bàtìlà wọ́n tó kọ́nà tìlà báyìí الحمد لله الذي أرق جبريل بالقرآن وأكرم رمضان بليلة القدر الذي أنزل فيه القرآن والصلاة والسلام على أفضل الخلق قاطبة بإنزال القرآن وعلى آله وصحبه الذين اهتدوا بالقرآن وعلى كل من سلك مسلكه إلى يوم الدين وبعد ألم عباد الله أن الاعتكاف سنة لازم علي النبي صلى الله عليه وسلم في آياته وهو لزوم مسجد لعبادة الله تعالى وداوم عليه رسول الله صلى الله عليه وسلم في العشر الأواخر من رمضان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 عمل من الأعمال الفضيلة والطاعات الجليلة وقد شرعه الله لنا ولمن قبلنا قال تعالى وعدنا إلى إبراهيم وإسماعيل أن تجر بيت للطائفين والعاكفين والركع السجود ومن شروط الاعتكاف عباد الله النية لقوله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات وأن يكون في مسجد تقام فيه الجماعة فلا يصح في ظهر المسجد لغير إيه؟ لغير المسجد التي الذي لا تقام فيه الجماعة لقوله تعالى ولا تباشروهن وأنتم عاقفون في المساجد ويستحق للمعتكف أن يذكر نفسه بطاعة بطاعة الله الصلاة والقراءة والتسبيح والتعليم والتعليم والتقبيل والاستغفار والصلاة على النبي صلى الله عليه وسلم والدعاء ومذاكرة العلم وأن يجتنب ما لا يعينه من قول أو أمل كما يقرأ له كما يقرأ له الإمساك عن الكلام ظن منه أن ذلك مما يقرب به إلى الله عز وجل أشكر مرحبا ọba tó pán ìbírí ìlú rèé pẹ̀lú ọlọ́wọ́ báyìí náà ló pa oṣù rọmọdọ́nà lé pẹ̀lú wípé ó sọ àlùkùránì kalẹ̀ nínú oṣù náà bákan ìkẹ́ ìjẹ̀kọ́ máa bá ànábì Muhammad ẹni tó fi ń lọ́lá jù nínú àwọn ọlọ́run nínú gbogbo ẹ̀dá pátá ń lọ́lá jù kò sí tó ọlọ́lá kò sí tó gbọ́lá fún ìkẹ́ ìkẹ́ kó máa bá gbogbo àwọn sọ̀hábà rẹ̀ àti gbogbo àwọn tí wọ́n ti gbé ara ilé ẹ̀ tó yẹ báwọn náà máa gbà mọ̀nà wọ́n máa gbà ìmọ̀nà wọ́n sì máa gbà ìmọ̀ràn pẹ̀lú àlùkùrán kíkẹ́ náà kárí gbogbo wa náà dáa náà bá jẹrin ìlànà wọn. ẹ̀yẹ rúṣin rẹ̀ já lọ mọ̀ yìí pé ìtìká yẹ ìgbélé Ṣá máa ń ṣe nínú Rọ̀mọ̀tọ́ọ̀nù yìí, ìlànà òjíṣẹ́ wa ni ànábìwá Muhammad sallallahu alaihi wa sallam. Ṣáàná ti sì máa ṣe gbogbo ìgbà tó wà láyé. Ànábì sì ṣe ìṣòbí jáde láyé ni o. Bákan náà, nígbà ń pè bẹ́ẹ̀, òun náà ni káwà ní mọ́sálásí láti lè máa fi ṣẹlọ̀. Ànábì wo mẹ́ títí, ànábì sì máa ń ṣe pàápàá jùlọ nígbà tí àwẹ̀ bá fún mẹ́wàá nítorí àlè máa sọ ọmọdé báyìí lẹ́ni a rí pé tí ọmọdé ọ̀nà bá ti ń sílẹ̀ bá ti ń sílẹ̀ ní a rí pé ọmọdé ọ̀nà máa ti mélòó bẹ́ẹ̀ dẹ̀ ní mẹ́ta láàrin a rí pé ti di mẹ́tàdínlógún a rí sùn àwọn èèyàn jẹ́ sí ká oṣù lábẹ́rẹ̀ pé mélòó ni oṣù ojú ọ̀run tí ọmọdé ọ̀nà bá tán ẹ̀lùmí Ramadan ọmọ rẹ̀ ni àmá ebi ọmọ fúlé bí o ọmọ fúlé bí ṣùgbọ́n Ramadan Ramadan Ọlọ́run àánú Ọlọ́run tó pọ̀ ọ nínú Ramadan ebi ebi ẹgbọ̀n yára o ọmọ fúlé bí o látara ìṣọ́mọ fú ebi o ẹnìkan wà ní ṣù Ramadan ká mẹ́ta tí ó kù ètò ìgbà kan mẹ́ta lálẹ́ ìtàn bá wọ́n mú ọ̀rẹ́ dá padà lẹ́yìn ní sáfù nígbà tí mo lágbára àtẹ́tí ti apá yóò rí ara lórí. fẹ́ẹ̀sì ni kò sí tó kà á ju wípé ebi èkọ́ rẹ̀ ara kò sí tí ò ti ní láa ṣùgbọ́n a máa rọ́jú lórúkọ àfẹ́ gbàlájá a máa rọ́jú lórúkọ àfẹ́ tó pàṣẹ ẹni tó pàṣẹ panẹ́ nípa gbọ́dọ̀ tẹ̀ lájẹ̀. ìjọba mùsùlùmí tí lọ́mọdé ọ̀nà bá tún wá òun náà ni ìtìtà eléyìí tá sọ ìtà náà sì máa ṣe bẹ́ẹ̀ ní gbogbo àti àníbi wà láyé àníbi máa ń ṣe eléyìí láti lè máa fi wá oore àti láti fi wá òru òru òru òru lẹ́yìn látòlè lẹ́yìn ọ̀là bá ní máa fi àwọn yìí nínú fi wá nìyẹn òru lẹ́yìn látòlè

ó ju ètò àti ẹlẹ́gbẹ̀rún oṣù lọ ẹgbẹ̀rún oṣù táwọn onímọ̀ tí wọ́n ti pọ̀ tí wọ́n rí pé sì lọ bí ọgọ́rin ọdún ó lé mẹ́ta ó sì lé ní oṣù bíi mẹ́rin àbí ìgbà ẹgbẹ̀rún ọdún nǹkan tó wá ṣe ní òwúrọ̀ kan péré tó ti wá àkwáyà irú ládá bá nì kárọ̀tì ẹ̀sán mọ́ pé ó lò eighty three years láyé tí wọ́n ti wá rí lóòjọ́ kan tó tó ti rí ládá eighty three years sọ̀rọ̀ ẹ̀kọ́ oore ní fún anú nínú Ramadan tó wá rí bẹ́ẹ̀ ìjọba yẹn tẹ̀lé àti ẹ̀ka sùn kó wa lọ. a àǹfààní one thousand months lórúkọ kan péré àbẹ̀ ẹ̀sìn lọ́wọ́ mẹ́. oore ńlá lélẹ́yìn tí yẹ kémi àtiwọ́ kájọ́kókò wa rù nítorí yẹn ni ká báwo a àkọ́yà òun náà báwo lọ́wọ́ ànábì sallallahu alaihi wa sallam ànábì àwọn wa ṣe ànábì wa ní ní òru táwí àwọn màláìka wọn ń sọ kálẹ̀ gẹ́rẹ́gẹ́rẹ́ kódà màláìka jìbìrì náà wọn wọ́n sì máa tọrọ ìfẹ́ ìgbẹ̀ wọ́n máa tọrọ gbogbo en to náà bá jí lóru ọ̀hún tó náà wá àwọn àkánà ti ṣe gbájú kọ́dà ọlọ́run sọ fún ànábì mara Ismail ọlọ́run ní kán máa lọ fọ ilé òun ọlọ́run ọba kán máa lọ fọ ọmọ ìyẹn kábà kọ́sì máa lọ ọ̀rọ̀ kiri káyì bẹ́ẹ̀ káwọn ọmọ lọ sí ti káàbù bẹ́ẹ̀ ká máa rùkú fọlọ́n kan àbúrò balẹ̀ fọlọ́n. nínú a ló bá ló jẹ́ pé inú Ramadan báyìí umra ti máa tún wọ́n lówó ètò mọ̀ kọ́ lẹ́gbẹ̀ẹ́ ti báyìí ní pé wọ́n ní báyìí six million òun náà ní umra inú Ramadan báyìí 6 million naira náà ní umra inú Ramadan báyìí jọ̀mọ́ tọ́lọ̀ bá sí kéèyàn lápá rẹ̀ kéèyàn lọ ẹ dákun jọ̀mọ́ kí la fi ràdìjẹ́ náà kọ́ wọ́n ràdìjẹ́ náà wọ́n ju gbogbo owó yẹn lọ èyí ò lè ka ẹjẹ́ tí wọ́n tún kàn máa gbé kórí ẹ̀ ẹ́ àjì tí wá kó ten million lọ ten million àjẹ́ náà tí wọ́n fẹ́ máa fi pálú àjẹ́ náà wé ten million ilé tó ọkọ́ láyé fún orí àjẹ́ náà ní ten million kọ́kọ́ lé méjì lẹ́nu èyí ni irú léwọ̀ ten million fẹ́ kọ́ tó lé dá wọ́n wá ní kọ́ ọ̀rọ̀ àjẹ́ náà àjẹ́ náà jù láti ẹjọ́ bá tó ga bá àdìjẹ́nà jẹ́ iṣẹ́ ìkéré ibi tó wà ìkéré àdẹ́bí ní òun ni ó gba ẹni tó ní sọ́tà jù ẹni tó lọ́lá jù tó ní kò jù láyé ìtọ́ wá ní ààrẹ ìdá ẹni tó wá gba tó fẹ́ láti jẹ́ náà yóò wá ní ìlọ́po rẹ̀ lọ́nà sẹ́wọ́ntì ẹni ìyá tó lọ́tọ́ pé àwọn oníkankan jàre ìtọ́tẹ àdìjẹ́nà jẹ́ ló kéré jù wọ́n bẹ̀rẹ̀ tàbí wọ́n tí wọ́n tó wá rọ́jú ọ̀ńtẹ̀ ọ máa ṣèkà fún ọmọlàkejì ọ máa ń pààyàn ọ máa jalè ọ máa ṣe jìnnà gbogbo ẹni tó bá ti lè rọ́jú tó mójú tó eléyìí àti ẹ̀ka àlìjẹ́nà tí ó wà àlìjẹ́nà tó ga lọ́wọ́ èló làwọn bẹ́ẹ̀ kó lọ tó lọ bí ra àlìjẹ́nà láwọn akọ ikú pọ̀ jàmá torí ìdí eléyìí ẹ̀mẹ́ta fojú wo pálí owó kan wá láti bí ra àlìjẹ́nà ẹ̀já fi gbogbo orí tí ìwú kówó tó ẹ̀já bí ra àlìjẹ́nà torí ìdí eléyìí ẹni wá lọ sí ibi káàbù ní árọ̀hún mẹ́ta òun lọ́lọ́ lájú ẹni wá tó lọ sí màdínà òun náà tẹ̀lé lọ síwájú wàhálà ti ṣẹlẹ̀ lọ́wọ́ ní Jerúsálẹ́mù ní bàbá ní mọ́sálásí Jerúsálẹ́mù náà òun náà wà ń bẹ́ o torí ìdílé ìjàmá mùsùlùmí ẹjẹ́ ká rí wípé àwọn ààyè wọ̀nyí ní mọ́sáàfí òun làwa náà ṣe kílò òun làwa náà ti ṣe ìkìtàbù wa nínú àwọn mẹ́jẹ̀mọ́ tó wà nínú ìkìtàbù nìyẹn láti sáníyàn pé abẹ́ fi ìkìtàbù nínú tó wá fẹ́ ká máa sílẹ̀ òun ni káà láti ẹran láàmà kí wọn á lọ sí àbẹ́ẹ̀ríkà ẹ̀tọ́ lòun lọ ìsì dáàbò kò ní bá ti kàráwì kò ní bá ti nẹ́fìlà kẹfẹ́ lóru ó sì lóhun ṣẹkẹ́rẹ́ ó sì lóhun lọ sí ìsì dáàbò ìjọba mùsùlùmí ìsì káàpù tó bá lọ ó gbọ́dọ̀ dúó déédéé lórí kíni lórí wípé gbogbo náfìlà wọ́n ń ka kùránì gbogbo àwọn nǹkan wọ̀nyí ó gbọ́dọ̀ bójútó dáadáa bákan náà kó الحمد لله لا إله إلا الله الله أكبر أستغفر الله أدفع النبي طيب علينا لبما لا تكامة اليوم أبابات من opportunity nínú àsìkò yìí nínú àsìkò dáńtọ̀ gbogbo tí ò nínú àwọn ọ̀rọ̀ sọkúsọ nínú àwọn àṣekúṣe ẹ̀jẹ̀ bó ti jẹ́ ti wípé atúbọ̀dọ̀ fúnra náà kéèyàn orí pé nínú ìṣìká hmm, hmm, hmm, ah, ah. owó kí ló dé kí ló dé kí ló dé kí ló ẹ̀rọ pé ṣe ti káàbù ní tàrà ò èyí wò sí ní ti káàbù a máa sọ̀rọ̀ ní ti káàbù ṣùgbọ́n a gbọ́dọ̀ mọ bọ́rọ̀ tá sọ ó gbọ́dọ̀ já àwọn ọ̀rọ̀ tó ti wá láǹfààní ká jìnà nípa ọ̀rọ̀ tí ò wúlò gbogbo ẹni bá lọ sí ti káàbù má lọ tàsìkò rẹ lóbò má lọ tàsìkò rẹ lóbò ẹgbẹ́ ní ti káàbù tó gbé láptọ̀pù klọ́ọ̀bù ló gba champions league jù èwo ló gba penalty jù àti ìrẹ́fà gbogbo ẹ̀rọ ń gbá gbogbo ẹ̀ ìtọ́gbà jù nù wọn ẹnu rọmọdán rẹ̀ yẹ máa ṣe gbórú ra mi ọ̀ kọ̀tún ọlọ́jọ́ lásán kátó wá sọ pé rọmọdán mọ́tàtù kò lẹ́lọ́bọ̀ o kódà gbólóhùn láìláì láwọn nìkan gbólóhùn láìláì lọ́wọ́ nìkan ó tó ọ láti ti ṣe kẹ́rẹ́ láti máa ṣe tọ́ba ń ṣe eléyìí náà dáadáa rẹ̀ ó pọ̀ sí i. Dada ló ṣe kẹ́nẹ́, dada ló pọ̀ jù. Àgbẹ̀lọ́ bá Adéṣọlá, gbogbo àná kọjá, kọ́lọ̀ kó ti wá nínú ẹni tí ó bá òru lẹ́yìn lásìkò kọ́kiri tí ó sì ta ọmọdọ́nà bọ́dọ̀ ti ní kẹgbà. اللهم عيش الإسلام والمسلمين وتنر الشرك والمشركين اللهم انصرنا ولا تنصر علينا اللهم اغفرنا وبرامتك اللهم اغفرنا وبرامتك اللهم اغفر لنا قبل الموت وارحمنا وبعد الموت ولا تعذبنا يوم الحساب اللهم انصرنا ولا تنصر علينا اللهم انصرنا ولا تنصر علينا اللهم اصرف لنا قبل الموت وارحمنا بعد الموت ولا تعذبنا يوم الاسلام اللهم ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة عين واجعلنا للمشركين اماما اللهم ربنا اتنا من لدن كرامه وهب من امرنا رسلا اللهم ربنا اتنا في الدنيا حسنة وفي الاخرة حسنة وقنا عذاب النار صلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم قم الى صلاتكم يرحمكم الله